إسرائيل اذكروا نعمتي اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون إسرائيل اذكروا نعمتي اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبل نفع الله سبحانه وتعالى توسي مئتين مسلمي أترى لكي كرات جري فنبي صلى الله عليه وسلم أن طلعوا نتبع ما جاك في مقبوة لما نسالكم كيان نبي بني سالكم ولا رأوا àtàwọn ará ilé àti sọ̀hábà rẹ̀ jẹ́wọ́n náà wà nù tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí yóò lè fó gbára rẹ̀ lẹ̀ tí yóò lè fọmọ gbára rẹ̀ lẹ̀ tí yóò lè fi ipò kan gbára rẹ̀ lẹ̀ àfẹ́ǹbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kàtọ̀mọ́kùnbí ẹbọ alamẹ́rì kan tó sì jẹ́ pọ́jọ ru èmi ó gbèmí àti yín rù ni ọlọ́run jogun mọ́sálásí kan fún wọn níṣẹ́yìn díẹ̀ ni mọ́sálásí yìí fi jù lọ mọ́sálásí ti wá di pé àwọn èèyàn tí ń kírun bí irú bíi sí ń tọ́fẹ̀ tó chọ́ọ̀tì ìsàlẹ̀ wọn ní jimá wọn wọ́n ń pe àdúgbò náà ní ọlọ́kọ̀ ọyọ̀ lọ́njọ́ jáde mọ́jà náà mọ́jà àfáyàwó lẹ́wàlẹ́ báyìí o pé obìnrin tó bá lọ́kọ láyé bí bá ń yọ ẹ̀ mọ́ bu nìtúmẹ̀ ọlọ́kọ̀ ó sì kí ni o gbogbo tí wọ́n fi ń gún wa wọ́n ń yọ̀ náà ni. lọ́wọ́ jẹ́ àjọ pẹ́ lọ́wọ́ ara wa o ta ni ọyọ́ o ìjọ àti ní ìjẹjọ ibi tí tafsiri dédú ń jẹjọ ibẹ̀ náà láti gbé kọ́dà bá a lè tẹ̀wájú lẹ́nì a gbọ́dọ̀ clear àárín yẹn torí pé ó mú ṣubú àlọ́wọ́ ó mú kí ni lọ́wọ́ ṣubú ha ṣubú àlà ń pè ní ìrújú jama'a bó tó tó sọ. So gbogbo ẹni tó fẹ́ sọ mss dẹgbẹ́ tí ọba lórí ìtúbá ọ̀daràn wájú ọlọ́run nítorí wípé ààyè kan tó tún kù léni tọ́mọ mùsùlùmí ti ń rí ẹ̀sìn mú wálé skul náà ni torí pé kí wọ́n fìyàn lé e kéwú kọ̀sọ́dọ̀ máa àlìjàn náà kó sì lọ skul kọ̀sọ́dọ̀ máa ná kí sì lòdì orí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ láàrin ara wa a fírì síra wa àwa iná ńlá gbé rọ́yà ẹ̀sìn rọ́yà ó ní àsíá amíru bẹ́mẹsẹ̀ ṣiṣẹ́ ríńjọ nù hadith jẹ́ kóòtì kìí ṣe authentic mo ti ka nǹkan báyìí báyìí báyìí táàfà báyìí báyìí sọ ah, lọ́wọ́ ó mú kí ni lọ́wọ́ ṣubuha ṣubuha là ń pè ní ìrújú jama'a bó tó tó sọ gbogbo ẹni tó fẹ́ sọ mss dẹgbẹ́ tí ọba lórí ìtúbá ọ̀daràn wájú ọlọ́run nítorí wípé ààyè kan tó tún kù lénì tọ́mọ mùsùlùmí ti ń rí ẹ̀sìn mú wálé skul náà ni torí pé kí wọ́n fìyàn lé kéwú kọ̀sọ́dọ̀ máa àlìjàn náà kó sì lọ skul kọ̀sọ́dọ̀ máa ná kí sì lòdì orí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ láàrin ara wa a fírì síra wa àwa iná ńlá gbé rọ́yà ẹ̀sìn rọ́yà ó ní àsíá amíru bẹ́ẹ̀ mẹ́sẹ̀ ẹ̀sìn ṣe rí ń jọ̀nù. No hadith tẹ kóòtì kìí ṣe authentic mo ti ka nǹkan báyìí báyìí báyìí táàfà báyìí báyìí sọ n kàlùkù náà wojú ara wọn pé bẹ́ẹ̀ lẹ́tì rí bọ́lámi tí ó tún náwọ́ bẹ́ẹ̀ ni mínà ká amírò ni mo padà kí làmírò wí o abasi tún máa bá nǹkan yòókù lọ Allah subhanahu wa ta'ala ó fún wa ní ntàǹpé ní sàbùkíyà sàbùkíyà ni káwọn kan ṣáájú èèyàn ṣe nǹkan ọlá ń bẹ fún un níta ń pè ní sàbùkíyà absalom lò fún abubakar nígbàtí èdè àìyedè dé láàrin wọn àti umar abubakar ó nu fùfù ni ṣùgbọ́n ojú ẹsẹ̀ náà nínú ni ó tó túká ó sọ̀rọ̀ bínú sí umar tó bú umar ọ̀rọ̀ yìí wá dùn umar umar ní ń tọ́ sọ yìí ìforíjì ọ̀ ńgbọ́ pẹ̀tọ́jú abakiri wale abakiri wa ń bẹ umar ń umar ló wọn ní gbọ́ bẹ́ẹ̀ umar sì bínú lọ́nu aṣojú ẹsẹ̀ umar ti forí hijin nù rẹ̀ abakiri bá tó umar lọ ńgbà ti odile délé kọba umar a kó gbi kí n máa sọ la ilaha illallah sọ̀rọ̀ sálàm gbogbo ilẹ̀ ní mọ̀ ń parọ́ njọ́ náà òun lọ sọ pé lóòótọ́ ni mí nígbà tí nì tí ń jẹ́ nǹkan kan òun lọ da gbogbo dúkìá rẹ̀ lẹ̀ wà wà sáání ìtumọ̀ ìlédè lárúbáwá ni wípé ó ní bí mo ṣe lè lo dúkìá ní kí wọn náà máa lò ánàbí bí mo ṣe fírìsì ló ṣe fírìsì àmì wọn ka gbọ́ àwọn kankan kan yìí aláàtárì kúlì sọ́ọ̀hìbì ẹ bá ń fa bákìrì lẹ̀ ẹ má pinlẹ̀ mìíràn o kí ni tá a fẹ́ múnú àdéhìfẹ́ sàbùkíyà la fẹ́ mú bẹ́ẹ̀ gbogbo ń bá ti ṣáájú èèyàn ṣe nǹkan khususan fẹ́sìn ẹ̀ ti dá ṣáájú kamasi wà gbọ́ ẹ ṣe kí ni o ẹ ti di aṣáájú ṣùgbọ́n sàṣàràn ti fún wa ní kọ́ídù kí ni kọ́ídù tó fún wa òǹdè gbogbo ẹni tí ó máa já ṣáájú fún wa kèé ṣe pé aṣáájú ó máa gbogbo ẹ̀sìn tán ṣùgbọ́n ìtumọ̀ aṣáájú lẹ́ni tí ọmọ stampu òdodo tá a bá ti sọ pé sálùsúnà ní wọn lálùsúnà làwọn kí lẹ́yìn náà pínlẹ̀ mi jù hálà tari kú lè sọ ibi ẹnìkẹ́ nínú yín ò gbọ́dọ̀ gbé Abubakar lẹ́mí gbóná máa wò torí pé ń jọ tí ọlọ́run ní kí n máa sọ la ilaha sọ̀rọ̀ sálàm gbogbo ilẹ̀ ní ń parọ́ ń jọ náà òun lọ sọ pé lóòótọ́ ni mí nígbà tí nì tí ń jẹ́ nǹkan kan òun da gbogbo dúkìá rẹ̀ lẹ̀ wà wà sáání ìtumọ̀ ìlédè lárúbáwá ni wípé ó ní bí mo ṣe lè lo dúkìá ní kíwọ̀n náà máa lò ánàbí bí mo ṣe fírìsì ló ṣe fírìsì àmì wọn ka gbọ́ àwọn kankan kan aláàtárì kúlì sọ́ọ̀hìbì ẹ bá ń fa bákìrì lẹ̀ ẹ má pinlẹ̀ mìíràn o kí ni tá a fẹ́ múnú àdéhìfì sàbùkíyà la fẹ́ mú bẹ́ẹ̀ gbogbo ń bá ti ṣáájú èèyàn ṣe nǹkan khususan fẹ́sìn ẹ ti da ṣáájú kamasi wà gbọ́ ẹsẹ̀ kí ni o ẹ ti di aṣáájú ṣùgbọ́n sàṣàràn ti fún wa ní kọ́ídù kí ni kọ́ídù tó fún wa hadith lẹ́dí àkọ́jà mama ahmed wọ́n àkọ́jà imam muslim rọ́nà tàlàfi sọ ìmìnà hadith thauban mọ́rọ̀sọ̀rọ̀ sàlám thauban àrẹ́rọ̀ sàlám ni wọ́n tẹ̀lé sàlám jáde àníbi wàá jáde lọ bí ṣe ń bọ̀ ọwọ́ akọ́símẹ́sì ju bani maawiya imam muslim gbadí sí wa wọ́n ti sẹ́ akọ́ bẹ́ẹ̀ àníbi bá bẹ̀rẹ̀ sí ń yanáfílà àwọn sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ ń ta àwọn náà bá bẹ̀rẹ̀ sí yanáfílà lẹ́mùsà sálám máa ń parí yanáfílà yìí ọba bẹ̀rẹ̀ sí ń ṣe àdúrà ojú àná bíi ti pán sàsálàm wa kó sì sàn sàhábà pé sí òsì ó ní mo bẹ lọ́wọ́ ọba ní nǹkan mẹ́ta ó wá fún mi méjì kò fún mi nǹkan ìkan tí ò fún mi náà ní ń pa mí lẹ́kùn wọ́n sàsálàm kí ni nǹkan àkọ́kọ́ àbí ni sa'altu rabbi alla yuhlika umati bisana ọlọ́wọ́n ọba dákun tí ń bá lọ tán mọ́jọ jẹ́ pé ìyàn ló fi pa gbogbo wúmọ̀ mi rẹ ìyẹn lè máa ṣẹlẹ̀ lápá kan ayé o ṣùgbọ́n pé yọ́ kárí gba ilé ẹ̀kan náà tí ó dàbí irú túfánù mọ́ bá ń ṣe bẹ́ẹ̀ alọ́sọ̀tara ní ìní ṣe bẹ́ẹ̀ tún bí mímí ọ̀dà náà wà á là túlìkà ummati bilgọ́rọ́kì bifati rọ gọ́ríkù lẹ́ntómi ń gbé lọ gọ́rọ́kù oníkómi ọmọ gbé yẹn lọ harimu lẹ́ntógbó haramu ló gbó farahu ó ní dunu farihu lẹ́ni tí dunu ansa salam ọwọ́ ń pè wọlọ́mọ̀ ń bíọ́ dákun sí báyìí sí báyìí irú túfánù jọ́sìn mọ́tòrọ̀ mọ́tòrọ̀ wó jù bá mọ́ láti sẹ́mẹ́ tí omi ọmọ jáde lẹ̀ tí ọmọ jáde tí ọwọ́ àwọ̀ gbó wọn lọ asọ̀sọ̀ pé mo sáyìn pẹ̀lú ògbọ́lọ̀ ìyìn ní í ṣe bẹ́ẹ̀ fún ọmọ ìyìn tó ní ìfomi pa kí ni o ayé rẹ mọ́ ó wá kẹlẹ́ kẹta وألا يجعل بأسهم فيما بينهم ولا يجعل بعضهم فتنة لبعض رواية ṣùgbọ́n tí ń bá lọ tán mẹ́jọ jẹ́ pé àwọn mùsùlùmí náà wọ́n tó jórí ibú ibi tá à ń gangan tí ń dá wà láàlẹ́ láàrin wa. ègún yìí tó ń ti bẹ́ẹ̀ bó ṣe pọ̀ tó yìí náà àrísí sára ń bẹ̀ lọ́n ọ̀yọ́ àwọn èèyàn kú ń bẹ̀ but àwọn ń tọ̀ wọ́n nìyẹn pọ̀. gbogbo ohun tí ń pè lọ́rọ̀ ẹ̀sìn gbogbo ẹni tí bá ti ń bá yín dọ̀wọ́ bò ìkànnì o tẹ́ ẹ bá sì wo lọ wò bọ̀ ayé ara ẹ̀ nìkan ló fẹ́ mà torí pé ẹ̀sìn gbogbo wa lájọ ní ẹ̀sìn sẹ́ gbogbo wa lájọ ní wàhálà tá a wá ní hadith àbí ìrọ̀rọ̀ ti túmọ̀ rẹ̀ pé ìdáhùn sídàlà amúrù ìlà ghairi ahli tẹ́ ẹ bá ti rí tí wọ́n bá ti ń pé káfíńtà kọ́ wa máa rán sọ tẹ́ ẹ bá ti ń ba mẹkáníìkì lórí mímbàrí tẹ́ ẹ máa gbé èèyàn lọ harimu lẹ́ni tó gbó haramu ló gbó farahu ó dunu farihu lẹ́ni tí ń dunu ansa asalam ọwọ́ ń pè wọlọ́mọ̀ ń bí ọ dákun sí báyìí sí báyìí irú túfánù jọ́sí mọ́tòrọ̀ mọ́tòrọ̀ wó jùbá mọ́ láti sẹ́mẹ́ tí omi ọmọ jáde lẹ̀ tí ọmọ jáde tí ó wà wọ́ gbó wọn lọ a sọ̀sọ̀ pé mo sáyìn pẹ̀lú ògbọ́lọ̀ ìní ṣe fún ọmọ ìyìn tó ìfomi pákínni o ayé rẹ mọ́ wa kele kita wa alla yaj'ala ba'sahum fi ma bainahum wa la yaj'ala ba'dahum fitnatan li ba'd ruwayami ṣùgbọ́n tí n bá lọ tán mẹ́jọ jẹ́ pé àwọn mùsùlùmí náà wọ́n tún jórí ibú fúnra wọn ọlọ́run ní ìgbàyàn ibi tá à ń bọ̀ gangan nù tí ń dá wà láàrin láàrin wa. ègún yìí tó ń ti bẹ́ẹ̀ bó ṣe pọ̀ tó yìí náà arísísára ń bẹ lọ́wọ́ ọyọ àwọn èèyàn kú ń bẹ bọ̀tà àwọn tó àwọn èèyàn pọ̀. gbogbo ohun tí ń pè lọ́rọ̀ ẹ̀sìn gbogbo ẹni tí bá ti ń bá yín dọ̀wọ́ bò ìkànnì o tẹ́ ẹ bá sì wo lọ wò bọ̀ ayé ara ẹ̀ nìkan ló fẹ́ mà torí pé ẹ̀sìn gbogbo wa lájọ ní ẹ̀sìn sẹ́ gbogbo wa lájọ ní wàhálà tá a wá ní hadith àbí ìrọ̀rọ̀ ti túmọ̀ rẹ̀ pé ìdáhùn sídàl amúrù ìlà ghairi ahli tẹ́ ẹ bá ti rí tí wọ́n bá ti ń pé káfíńtà kọ́ wa máa rán sọ tẹ́ ẹ bá ti ń ba mẹkáníìkì lórí mímbàrí télọ̀ lórí mímbàrí sọ̀fíọ̀ lórí mímbàrí sífẹ́ ẹnjìníà jẹ́ tìrì ṣé tìrì kọ́ yìí jẹ̀mọ́ sẹ́ẹ̀rí pé wọ́n wí ó sì clear wọ́n sì mẹ́rìtì láyé bá gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n tìrì tòótọ́ ìlójú ọ̀nà tá a wà yìí sáyé wa gbà mọ́ lónìí clear ṣẹ́sọ̀ bọ̀dọ̀ Abu Mariam kò clear Ta a bá fẹ́ rí púrúfù ẹ̀ èwo ni tírì nù méjèèjì naam wọ́n ní àti ẹ̀ ń pèrè àwọn sálàfí bọ́rọ̀ ẹ̀sìn ṣe rí lọ́dọ̀ wọn nu náà bọ́ bẹ́ẹ̀ wọ́n kẹ́rì kẹ́rì wá wọ́n ní igi kan rè ayé ló dé ní wọ́n lélẹ́yìn nǹkan wọ́n lòdì méjì èyí tí ẹ̀ ń gbèsè láàrin nǹkan wọ́n lòdì mẹ́ta wọ́n ní sẹ́rí pé tírì rè ẹ̀wẹ̀ ń tí àwọn èèyàn ń pè ń tírì ẹ̀ka sí. Si, alákọ̀yìn iwájú méjì tí wọ́n gbégunra wọn náà pé lè ṣe tiri wọ́n láyé báwo ah! àwọn sálàfí ìrólóòtọ́ o bẹ́ẹ̀ sì ni tá ń ṣe àwa la gbé tìrì tòótọ́ lọ bóò ló ṣe wá fẹ́ yáyé ẹyọ́ máa àfikáyà fi sòrò kan káfí máa ṣàìfọ́n ká má bínú. ṣe ń tẹ́ ń sọ fún àná. ihun tó jẹ́ àdúró bí díẹ̀ ìyà tí ń jẹ umma kèsè kékeré nítorí kíni àwọn tí wọ́n dìsáyìn ayé fún wa lọ́nà àlùmọ̀ǹkọ́rọ́ yín wọn ò rí tẹ̀sìn wa rò ọ̀rọ̀ wọ́n wá di gbogbo ẹni tó bá ní ọmọ mi o sálọ ọmọ kíw lẹ́yìn tá a wáyé ọ gbọ́dọ̀ kàwé ọdẹni tí yóò mọ ẹjọ́ bí ẹn pọ́fẹ́ pálápáyé ó ṣeéṣe kí gbogbo ohun tí wọ́n ti dẹ fún ní ayé gan kó tó gba ọ̀run lẹ́ǹgbà tó bá mọ kí òun tán èyí tó bá tún ní wọn mọ̀ mí gbogbo ayé rẹ̀ ìwé lọ́mọ ti kà ìrì ti kéwúrò ó ti dẹ̀ ń tó ju díjú fẹ́sipẹ́sì lórí ọ̀rọ̀ ọmọ ayé wo lè ní o tọ́lọ́ bá fẹ́ fún ó sì lè má ní o ṣùgbọ́n lójú tíya yóò ní ní wà ṣùgbọ́n líkì àmọ́ yóò sọ ó sí báyìí mùsùlùmí wàá rò pé mo ní ìdí ayé ìyìn sì fẹ́ kálíkì àmọ́ òsì kíni o kọ́ bọ́ ọmọ mi yóò kàwé yóò sì kíni o yóò sì kéwù àwa rí pé ìntẹ́ tó fi design wè kò tún sáàyè àti kéwù gan bẹ́ẹ̀ kò yọlẹ̀ ìwé ìnáà lọ́mọ ìwà ń rárí mọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọ́n sàmú lọ mọ́sálásí ṣe nǹkan kan tó fi radmission ọwọ́ bọ́ school alhamdulilayi ọ̀sán yóò àsìkò oorun ní yásùkò àsùnbà àbúrọ́dàsì àpàdé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwa ò pé ah, a ẹjẹ́ àyìn amir láàrin wa àfa ìlọ́tọ́ samiru torí lẹ́yìn gbogbo àwa tá a wà ń bí òun ló tún ma súrọ̀ mẹ́jọ lẹ́yìn fatia nígbàhùn máa já mi ru wa ó sì ń já mi ru gbogbo ń tá a wá jọ máa ń pẹ́ ẹ̀sìn gbà náà tá a bá forí korí náà kò tó tá a yìí assassin yìí ma wẹ́rẹ́ wẹ́rẹ́ ó ń kálukú fi parí eléyìí bọ́ sí ọkọ mi eléyìí dára hospital eléyìí dára gbó àwọn mìíràn tó wá lẹ́yìn wa ẹni tó tún gbé pẹ́lú jù nù wa lẹ́yìn fatia òtúmọ̀ bíi súnrọ̀ ogun nǹkan yàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó wá di pé àwọn èèyàn kan ti lọ kí wọ́n ti ẹ̀ ti kíw tó ti dàáfà ọ̀ṣà wá skul ní ẹ bá yóò ńlá mi òun bá ń sọ ọlọ́run wí báyìí ànàbí wí báyìí ọlọ́run bá ànàbí wí báyìí nísì mẹ́rin tì gbogbo nǹkan bá ń kílẹ̀ àsì fáwọn èèyàn pé ah ṣé pé nǹkan tó ju báyìí lọ tẹ́lẹ̀ nǹkan ju báyìí lọ tẹ́lẹ̀ àwa tá a ti wá kọjá tá a jí àgbà fún wa tó bá jẹ́ wípé àfẹ́ jẹ́ fìtínà fún umma ṣe bẹ́ẹ̀ tí ó máa rùn dúdú lọ́lọ́ ẹ̀ka jẹ́ tá a bá fẹ́ wánú ọgbà padà ìntàwọ̀ àmọ́ ṣe ni wípé ẹ má bẹ̀rù o tẹ́bá nígbà táwa náà wà ní ojú wárí jù bá ń lọ sẹ́rí gbogbo bí wọn ò ṣe fi tẹ́sítì ẹ̀zámù síjọ jímọ̀mọ̀ àwọn àtàjà fún ni sẹ́jẹ́ bá ti rí lódodo ààrẹ ní láti tẹ̀lé yín a sì rí láti pin lọ́wọ́ orí rẹ̀ insha allah yẹn já máa rí ìta náà bá rí ẹ máa fi àwa náà ẹnlẹ fẹ́ kọ́ mọ́sìkì èmi ti ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ five million rí mo fi ràn yín lọ tó padà bí iṣẹ́ rẹ̀ àwọn èèyàn ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ ń wá tún wá. èyí tó bá tún ní wọn máa mi gbogbo ayé rẹ̀ ìwé lọ́mọ ti kà ìrìn ti kéwúrò ó ti dẹ̀ ń tójú díjú fẹ́sipẹ́sì lórí ọ̀rọ̀ ọmọ ayé wo lè ní o tọ́lọ́ máa fẹ́ fún ó sì lè má ní o ṣùgbọ́n lójú tíá yóò ní ní wà ṣùgbọ́n líkì àmọ́ yóò sọ̀wọ́ sí báyìí mùsùlùmí wàá rò pé mo ní ìdí ayé ìyìn sì fẹ́ kálíkì àmọ́ òsèké ni o kọ́ bọ́ ọmọ mi yóò kàwé yóò ṣèké ni o yóò sì kéwù àwa rí pé ìyìn fi dìsáìn wè kò tún sáàyè àti kéwù gan bẹ́ẹ̀ kò iwe na iná lọ́mọ ìwà ń rárí mọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọ́n sàmú lọ mọ́sálásí ṣe nǹkan tó fi radmission ọwọ́ bọ́ sukù alhamdulilayi ọ̀sán yásìkò oorun yásìkò àsùnbà àbúrọ́dásì àpàdé wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ àwa ò pa ah, ẹjẹ́ àyìn àmìr láàrin wa àfa ìlọ́tọ́sà mìíràn torí lẹ́yìn gbogbo àwa tá a wà ń bì ó ló tún ma súrọ̀ mẹ́jọ lẹ́yìn fatia nígbàun mọ̀ jámiru wa ó sì ń jámiru gbogbo ń tá a wájọ mọ̀ ń pẹ́ ẹ̀sìn gbà náà tá a bá forí korí náà kò tó tó àfáyì assassin yìí mọ wẹ́rẹ́ wẹ́rẹ́ òǹkàlùkù fi parí eléyìí bọ́ sí ọkọ mi eléyìí dára hospital eléyìí dára gbó àmì ìtura lẹ́yìn wa ẹni tó tún gbé pẹ́lú jù nù wa lẹ́yìn fatia òtúmọ̀ bíi súnà ogun. nǹkan yàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó wá di pé àwọn èèyàn kan ti ti lọ kí wọ́n ti ẹ̀ ti kíw tó ti dàáfà wọ́n ṣe àwa skul ní ẹ bá yóò ńlá mìíràn ọmọ máa ń sọ sẹ́mi lè máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa ẹ̀fọ́ ọmọ mùsùlùmí tóró ti di game of kíni o chance ṣe bí ń gbà tó yẹ ní ń béèrè léyìn ẹ̀yà àgbàlagbà lẹ́yìn tó bá mọ́ lọ́n ni a máa fi bẹ́ẹ̀ jama'a agbára òkè agbára ìwà ti kọ́kọ́ ṣáájú yìí àwa yí padà àwa fi fèsì ìjọba wípé àwa yìí ni mss àgbà o ẹni tí wọ́n bá fẹ́ ṣe ń skul tí wọ́n bá ti fi ti á ṣe o àníjà mọ òun ó rí ṣe o a sì mọ̀ wípé ọ̀rọ̀ ìwá láti kíni o láti national tún wí national náà tó bá dénú sáré mùsùlùmí tóró ti di game of kíni o chance ṣe bí ń gbà tó yé ní ń béèrè léyìn ẹ̀yà àgbàlagbà lẹ́yìn tó bá mọ́ lọ́n ni a máa fi bẹ́ẹ̀. jẹ̀máà agbára òkè agbára ìwà ti kọ́kọ́ ṣáájú yìí àwa yí padà àwa fi fèsì ìjọba wípé àwa yìí ni mss àgbà o ẹni tí wọn bá fẹ́ ṣe ń skul tí wọn bá ti fi ti á ṣe o àníjà mọ òun ó ṣe o a sì mọ wípé ọ̀rọ̀ ìwá láti kíni o láti national tún wí national náà tó bá dénú sáré ńgbàtà wa rẹ̀ ń tí wàá mú wa lọ́wọ́ lẹ́yìn abúmùtùmọ̀ yìí náà ó ní ẹ̀ ah, ẹ̀rọ gbogbo ń tàn mọ̀ yìí náà fẹ́ ṣe tí ẹ fi ní wọ́n mọ̀ ṣe yìí ẹ má bínú o ṣe ẹ ní ẹ̀rí kan sí kejì lòró o ó nínú ẹnjìníà lèmi o n tí mo kàn mí ni wípé ọ yàtọ̀ sí báwa ṣe ń ṣe kí ni yẹn èso ìrù mss abúmùtùmọ̀ ah, yìí náà ìsì mú ẹ̀rí wa ó ní gbogbo tí a ń sọ yẹn kọ̀ọ̀kan mi n ta wà dúró lé lórí ni kí ni o n wà dúró lórí stáǹdì mss lélẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ sẹ́mi o òfòkọ̀ bóńtọ̀n láti rí ń ní phd oda mss náà ló pé àlọ́dún kan labasara yìí masailu kan àtẹ̀mọ́yọ́ sẹ́ra ń tẹ́lọ́ bá ní ah, afa wà lélẹ̀ ah, ó ti gbé kíní ìkọjá lẹ́fù bí tá a fi ọ̀rọ̀ lẹ́nu yín dókítà ìkẹ́sì ìdánù ẹ sọ wọ́n pè ọ̀ sí kílórúkọ rẹ̀ kọ́ wá sára yìí nǹkan fáwọn èèyàn ní end of year party school kan ọ wá ní wá sọ ọmọ kẹtó ń lò jáàbù bláàkì oúnjẹ bá ti ráwọn eléyìí àti afẹ́ fọgbọ̀ ẹ̀sìn rí o wí sọmọ rí o ìkan tún lo kéèpù kékeré báyìí wàlúù ebi ní olóòlù làwà yìí a ní dákun èèyàn ti a ni ó lo kéèpù kékeré oníṣẹ́ eré náà ó ti fẹ́ fẹsẹ̀ lẹ́sẹ̀ rẹ o ọwọ́ àríkà tó lo skáfù ó ní eléyìí lọ́mọ mùsùlùmí gidi wọn ò mùsùlùmí jíjẹ lẹ́yìn ìgbà náà lọ́mọ wọn di kiri yó prọ́fù sì náà náà o ẹ pé kí ni gba prọ́fù lè wọn gbà lórí bá a ṣe gábẹ́rẹ́ o lórí Arabic and Islamic studies ìní ẹgbẹ̀lẹ́ o gbogbo adúgbàdo ọlọ́run ní ta gbọ́kàn ọmọ tó ti padà sínú ẹ̀sìn o kọlọ mọ́jì òtún ẹ ẹsẹ̀ kẹ́lẹ́ ẹsẹ̀ kò dé ní ṣe tá a bá lọ́lọ́run wọn dà fún ọ nítorí ó ti bàjẹ́ ńkọ́ mélòó ló gbogbo tó o bí yóò tó mẹ́wàá ọwọ́ ń bẹ́gbẹ̀rún ọmọ mùsùlùmí sọ̀rọ̀ ó sì ń dorí wọn rú níbi tá a pè ní citadel of learning tó ẹ̀ka àwọn ti mọ̀ pé ọlọ́dàdàn bíi wíbáyìí káyẹ̀sì borí mímbàrì ń bẹ̀ kọ́ ọmọ gbogbo ọmọ tí bá ti ń lo kéèpù tàbí bá ń bojú gbogbo ẹ̀yin òbí bá bí ọmọ yẹn lè jèrè ẹ̀ tọ́lá ẹ ń bá sọ̀rọ̀ fẹ́ ba ẹ̀jẹ̀ fún yín ibi yíwa yíwa yìí náà ni àwọn ẹ̀sìn a ní wàhálà kankan àwa wa o ní o. a ah, ní wàhálà kankan àwa náà ní kí ni o wàhálà wàrà wa jamaa ìjọ mọ́sálásí bá ti dà báyìí gbogbo onúlé mùsùlùmí sì ti ń dà. naam mọ́sálásí ti bá ti ń dà gbogbo onúlé mùsùlùmí sì ti kí ni o ń ti ń dà tí àfọ́ ọ̀jẹ̀ tí ó sọ eléyìí fún yín gbangba níwọ̀n bá tún dé kọ́rọ̀ yóò tún sọ nǹkan mi ẹ̀ sí wàá sọ gbélé ní àhà ọ̀rọ̀ ayé ti <laughs> àwọn èèyàn náà mọ́ra olórí ibú ẹni tí ó pín ẹbẹ́ ni wá ní àà ká ní àpè lórí ibú wọn dàǹgẹ́rù mọ̀ wọ́n pọ̀nà dàmọ́ èèyàn lọ. ẹ ọlọ́run jẹ́ atọ́sórí ìyọ̀nù rẹ o ọlọ́sọ̀rọ̀ wa ni ọlá tí mo gbé fẹ̀yìn ní Israel nítorí wípé lásìkò yìí ẹ̀yin sì ni àyànfẹ́ mi lórílẹ̀ torẹ́yìn náà àtúnlẹ̀rù mi tẹ̀ ń sinmi. tẹ́ ẹ bá wá fẹ́ pín ọlá ìtàn ànábì tẹ́ ẹ bá nínú ìwé tí mi lọ́wọ́ yín o ẹ ń bá balayé nínú yín kọ́ gbàgbọ́ o ńgbà dé ọ̀gbà ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gbà wọ́n tún wá gbógun tàṣàṣàlám ni àtìmí àtẹ̀yìn náà àti tọ́lọ̀ tó yọ̀rọ̀ kọ́njọ́ náà tó fi kárí gbogbo wa ẹ páyà àjọ kan wattaqu yawman la tajzi nafsun an nafsin ẹ̀mí kò ní bẹ́mi kan ru ọ̀rú ẹsẹ̀ rẹ̀ ẹ̀mí kò lè kan lẹ́njọ́ náà lọ́n. wattaqu yawman ọjọ́ tó dé pé alọ́sọ̀tọ́lọ́ ma bínú jọ náà níbínú tí ó bírú ẹ̀rì kò sì tún ní bírú ẹ̀ mà àwọn ànábì rẹ̀ ǹjọ́ ma mọ̀ pé nọ́fsì nọ́fsì gbogbo ànábì kọ̀ọ̀kan tí wọ́n máa sọnu ìrí nǹkan mi ìrò máa ju ara mi lọ lónìí ó kálukú àrọ́ wọ̀ máa ní wá a máa wá pariwo pé ya Rabb ọlọ́wọ́n bá mi iqdi bayna al wa wá dájọ́ láàrin wa walau ila an-nar kọ́dà kọjá pọ̀rọ̀ mi ọjà àná wá dájọ́ ntí ó máa ṣẹlẹ̀ lọ́wọ́ òǹkàlùkù ó torí sí òpin ìnira ọjọ́ wo ọjọ́ tí ò ní sí ti ń pè pírẹsidẹ́ǹtì mà pírẹsidẹ́ǹtì ń bo ta ni ọ́ tí ò ní sí ti ń jẹ́ gómìnà mà gómìnà ń bo ta ni ọ́ tí a máa nù kẹ́ni o kíní kẹ́ni o kó o sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mà àṣùgbọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ gbàgbọ́ gbogbo ẹ̀ tí ẹ ti gorí oyè ìrídà lónìí ebe ẹjọ́ rẹ̀ pẹ̀sìn lórí lánàá náà ni ẹlòmí yóò tún complete níwájú ọlọ́run àpẹẹrẹ yẹn náà láàrin yẹn wattaqu yawman la tajzi nafsun an nafs ẹ̀mí kan kò lè gbẹ̀mí kan lẹ̀ ń dọ́nà lọ́wọ́ ẹ̀mí kan ò lè sẹ̀mí kan láǹfààní wípé ọ̀dà kò burú ọmọ mẹ́wàá mo bí wọ́n sì wọ́n sẹ́rẹ̀ mi ó fifty million wọ́n lọ́mọ eléyìí ó ní di five million tó kú tí òfin ní wọná ẹ ẹ mú mi fifty million tèmi torí pé wọn kulẹ̀ tí wọ́n mi gan pé thirty bẹ́ẹ̀ gan ó kulẹ̀ tí gbé wọ kí ni o àlùjànnà kò ṣeé ṣe fún bàbá sọ ma ń jọ́nà kò ṣeé ṣe fún yà sọ ń jọ́nà asa sọ̀sọ̀ yìí pé ya ayyuhal nas mo pè yẹn ittaqu rabbakum ẹ bẹ̀rù Ọba subhanahu wa ta'ala inna zalzalata as-sa'ah ọ̀wá yìí ìjọ gbé alikiyama shay'un 'azim nǹkan tí èsì nǹkan kékeré ni yawma tarawnaha tadhhalu kullu murdi'atin amma arda'at ọjọ́ tó jẹ́ pé gbogbo obìnrin tí ń tọmọ lọ ọwọ́ tó kú pẹ̀lú ìtọmọ lọ tí wọ́n bá gbèrèdè pẹ̀lú ọmọ ńjọ́ náà kárí náà rí rẹ̀ bèlè pé yóò rí náà rọmọ ẹ wo ohun tí ó mú obìnrin tí ń tọmọ lọ tí òfin ní rí ọmọ ẹ̀rù mọ́. wàtàdọ́wù kúlù dáàtì hamlin hamlaha nítumọ̀ kan lọ́dọ̀ àwọn afáwò ní tẹ̀fsíìrì gbogbo obìnrin tó lóyún nú tó kú toyún toyún ọ̀wà rírì ìjọ́nà ó sì máa mú ọmọ ó sì máa bọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà ìbáàdùn oṣù kan ló fi kú o oṣù méjì ni o mẹ́ta ni o ìrún ajọ́nù ó mú. wọ́tàrọ̀ náà sàṣùkárọ̀ ọmọ wàrà wọ̀nyà tí wọ́n máa hún ìrà bí tó ti mu tí yó wọn kàlùkọ́ sàmà pa rìdà rìdà wọ́n máa hún bí sùkárọ̀ ọlọ́ọ̀ni kì í sọtí ní pa wọn walakinna adhab Allahi shadid ìyà ọlọ́run ọba tó ń kálukú ń wò wájú báyìí nígbà tí a bá ní jẹ́ àfisànjà àmà muslim wọ́n lọ rè mú iná wá sab'una alfa malakin seventy thousand malaika ni wọ́n máa wọ̀ bọ̀ pẹ̀lú okùn ìjánu seventy thousand ni ó ní ìjánu kọ̀ọ̀kan kọ̀ọ̀sẹ́ tó tó dàmú àfi seventy thousand malaika ló tó dájà mú kọ̀ọ̀kan mú ni wọ́n máa hó bọ̀ òní lọ́dọ̀ tó ọ̀sàdéhùn mo ti mú ebi mọ́ra ti pẹ́ o hàn dá o hàn dá o wọ́n mọ̀ wá sọ fáwọn bíi ádámà gangan fúnra wa fún bàbá ń jọ́nà wípé ibà fi bí hanar wà á máa yun ọmọ nánú ọmọ rẹ yóò ní kó èyí mi ọlọ́run ọba ọlọ́run máa ní kò burú nínú gbogbo ẹgbẹ̀rún kọ̀ọ̀kan máa yọ ẹyọ kan sọ sárìjẹ náà máa da náírà ninety yòókù lọ́nù náà ẹ wo àdánwò bàbá wa àgbà ìwọ ni wọ́n máa wá yọ̀rọ̀ wọn fún rẹ. ìntà abálakọ̀ lẹ̀rẹ̀ o ìntà sàsàràmù sọ fún ààrẹ o ẹ̀gbọ́n tí ṣé wù fún wa ó ní gbogbo ẹ̀ mùrídìí tẹ́ ẹ̀ bá sá ti lẹ́nu ń fi gbogbo yín mú ní gbangba lè ẹ sábà pé mi ò ní ìrìnsèsirò ó ní bẹ́ẹ̀ ni bàbá tàti ẹ̀ ní àdá dúró ńgbà ń bá wá dálì jẹ̀ náà tèmi ń wà fi ń kálukú lẹ̀ pé máa lọ àyè jẹ́ o wọ́n náà máa gbá bí o lọ́wọ́. ńgbà lóòótọ́ wà bàṣẹ́ wù láṣìírí ásídẹ́ǹtì nìyàn bá lọ ìwọ̀nba tí wọ́n sáré sá iná ní àgbọ́mọ̀lẹ́ ẹ̀tún wo ẹni tó tún bẹ̀lẹ́ yóò tún ní í ṣe ibrọ̀ shaitan ọlọ́run má jẹ́ ó jẹ gàba lórí ọpọlọ wa kọ́lájà kan sọ rẹ̀ ẹ̀yin yahudu ẹ bẹ̀rù ọjọ́ yìí ẹ mùsùlùmí náà ẹ bẹ̀rù ẹ wala yuqbalu minha shafa'atun hmm, àwọn àfáà ní ọ̀rọ̀ yìí ọkẹnu ọjọ́ náà lọ́nù a gbápẹ̀ wọ́n ló ní kọ́ edu àṣetùmọ̀ rẹ̀ ni wípé wàlà yuqbal mi àṣàfà àtún lílì kàfìrín gbogbo ẹ̀ ń bá ṣẹbọ pàdé ọlọ́run ọba ń jọ́ náà kò sẹ́ni tí ó sì pè fún un. eléyìí bí khilafi àkídà mu'tazila àwọn mu'tazila wọ́n ní gbogbo ẹni tó bá ti gbé ẹsẹ̀ dọ́rùn khalidun mukhalladun fi abadan ká jáde nù náà ṣùgbọ́n gbàtà ogun ọ̀tá lọ́sà sọ pé kò ní í sípẹ̀ fún nínú alukur'an arípìnà kẹfìrí ni fama tanfa'uhum shafa'atu shafi'in fama lana min shafi'in wala sadiqin hamim. àwọn kẹfìrí gbogbo ẹ̀ ń bá ṣẹbọ pàdé ọ̀sọ̀ tààlà lálẹ́ kìámà kò sí ẹni tí ó sì pè fún àwọn àfáà nìkan táwọn fi tú bẹ́ẹ̀ túbọ̀ sàṣàrà ó ṣe ìfirinlẹ̀ ìṣìpẹ̀ fún àwọn kan àwọn ni àwọn mùmìnì tí wọn ò ṣẹbọ ṣùgbọ́n tí wọn lẹ́sẹ̀ kan sí kejì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ṣàfáà lálìkìámà ó póríṣiríṣi ọ̀pọ̀ ìyẹn làwọn kan sì gbọ́ wọn ní kò dùn àwa fáwọn mùsùlùmí yẹn wọn ní kí ló dé wọn ní sẹ́bí wọn sọ pé ànábì àwọn ṣẹ̀fíìwù ni olùṣìpẹ̀ ni kánibí gan tó lọ láyé gan ó ti sáyìn wọn wípé ọ̀daràn làwọn ọmọlẹ́yìn wọn torí ọ̀daràn ni àmọ́ sí pẹ̀ fún àwọn àfààní ṣé ṣubú àtẹ nínú wọn ní ẹyin kò yé yín ni ìpẹ́ tánàbí ń tọrọ tọ́jẹ́ alimakọ́m alimahmud tàǹbà wàsílà tàǹtọ́rọ́ sàṣàràm òun náà aṣàfà àtúlẹ̀ ọdúnmá ìlúkúbọ̀rọ̀ ìpẹ́ gbogbogbò nígbà tó sàtúwò ní sí etí sẹ́ni kankan yóò sá máa bínú náà ni tí gbogbo wa lórí ìdù ẹ̀kún wà dé bí mùsíbà ti jàǹbó ń kálukú ṣe tó bẹ́ẹ̀ lẹ́kùn lomijé ó ṣe tó omijé ẹlòmíì yóò máa sàn nílẹ̀ tẹlomi yóò rè kókósẹ̀ rẹ̀ tẹlomi yóò rè ojúgun rẹ̀ tẹlomi yóò rè dodo rẹ̀ omi tó sun jáde lára ẹ̀ náà pẹ̀lẹ́kùn ni o ànábì ni tẹlomi yóò mọ̀ tán tí wọn ò tún ní rí ń ta mọ́ tí o gbúrò ti lọ́lù ọwọ́ akú ẹni tí ọ wà bẹ́bẹ̀ pé ọlọ́run wá dájọ́ alọ́mọdà gígì nínú àdìsí àbí ìrọ̀rọ̀ tó gún ẹ̀ tí ń bẹ́nu sọ̀hẹ́ òun kàlùkù àná bí ọmọ sọ báyìí bí ọmọ sọ báyìí bí ọmọ sọ báyìí bí ọmọ mẹ́rin wá bí ọmọ mẹ́rin wá ah ìní sí báyìí ìní lè ti sí báyìí sí mi ìní sí báyìí kọ́lùn tó wá sọ̀rọ̀ sàràm àbí ọwọ́ àmọ́ bọ̀ ní arúṣù òun sì ọlọ́run wà forí balẹ̀ yóò mọ̀ wá ìyìn ọlọ́pàá sọ̀rọ̀ àtàlà ó ní lẹ́yìn kẹtẹ́nìkẹ́ tí ì gbórí òkè ya Muhammad gbórí òkè a ti sàdéhùn pa fún ọ ní ààyè náà a sì pé àdéhùn fún ọ lónìí sal tu'ta washfa tushaffa máa béèrè tó bá wù ọ lónìí a fún ọ máa sì pẹ̀ a gbà pẹ̀ látẹnu rẹ̀ dájọ́ yìí náà ni mo sì wá sí tẹ́tí ń wà dájọ́ ọ̀hún ìpẹ́ àwọn èèyàn kan bẹ tán sàsàràmù ó tù sí pẹ̀ fún kíkọ́ sọ̀tàlá àwọn ilé ìjìyà pọ̀fẹ̀sìn wọ́n sì farolẹ̀ fún ọ̀pọ̀ láyé bá ń lékún dáadáa wọn sí lálìjà wọ́n ti jọ́ màlìjà náà tẹ̀lé o ìpẹ̀ kan tún bẹ báwọn. àwọn èèyàn kan wá ń bẹ tẹ́ pé wọ́n gbé bí àmùtí déwájú ọlọ́run tí wọ́n gba túbà rẹ̀ kó tó kù láyé zina àwọn ẹ̀ṣẹ̀ ńlá lámì nǹkan sí kejì tẹ́ ẹ pé ìdájọ́ ọ̀nà ti fẹ́ kò lè lórí asọ́sọ yọ yọ̀ǹda àwọn irú ìpè eléyìí kì í sáà bí nìkan ni ó ṣe yìí kọ́dà àwọn ànàbí ọlọ́run asọ́sọ ọmọ sọ pé ọ̀ya ẹ̀yin ànàbí ẹ̀yin náà máa sì pé àwọn ànàbí náà máa sì pé fún gbogbo àwọn tí ọ̀sẹ̀ bọ́ nínú wúmọ̀ àwọn tí wọ́n kàn lẹ́sẹ̀ kan méjì lọ́rùn tí wọ́n ti fẹ́ di pé iná ti fẹ́ di ọ̀ràn yẹn léyàn lórí tọ́lọ́ tọ́jẹ́ wípé in tó kó bá wọn ó gbin àwọn náà wọn ó tù sí pẹ̀ fáàyàn náà wọ́n yún àná kó nínú náà níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan àlìjẹ́nà tẹ̀ tí wọ́n ní a máa ń lọ ìta bá ń lọ lára ìran ṣàfá àánú nígbà bá díẹ̀ nu àlìjẹ́nà insha Allah láti mi àtẹ̀yìn làábàbà tí wọ́n tó ti ti pa. ẹ ti ní àmọ́ bọ́ ilẹ̀kùn tó ní títì pa Ridwan tọ́jọ́ mọ̀lẹ́yìká tọ́jọ́ gà fún gbogbo àwọn tí wọ́n ń bẹ lẹ́nu géètì àlìjẹ̀nà ẹnìkan kò ní ṣáájú ń ṣe ọlọ́run ó gbàtà àwọn ànábí ọlọ́run pátá wọ́n máa tó bọ̀ lẹ́yìn rẹ̀ náà ni bá a ṣe jẹ́ sáfù kíláàjẹ̀ one hundred and twenty. ẹtún wa wé mà á tún wa fara wa lọ́wọ́ báyìí lẹ́lẹ́gbẹ̀ kò sì sẹ́ni tí ó wọ̀ ṣáájú ara wọn nínú àtàmúlẹ̀ yìí lẹ́yìn táwọn ànàbí ọlọ́run bá ti mẹ́ wájú àbí ọ wà débi ẹnu àlìjẹ́nà yóò mì ilẹ̀kùn báyìí rẹ̀díwá ọ wà bóòdì à àbí sàṣà òjìdé wọ́n ti ní ìgbọ̀rọ̀ sí náà tẹ́lẹ̀ ń bàrí ọ. ìyẹn ló fà á tọ́lọ̀ ń fífi wáwò sí tibẹ̀ nínú suratu zumar wasiqa alladhina taqaw rabbahum ila aljannati zumaro hatta idha ja'uha wá wá wá litakhiri ni torí pé ńgbà tó débi ta kèfèrí kò sí wáwò mẹ́ wọ́n ti bá ń sí iná ti ń retí wọn. wọ́n mọ̀ dánwọ́ bẹ̀ ni gbígbà ń lọ́mọdé àwọn náà jọ́rọ̀ rí ó dòdòdó lẹ́mìí wa sẹ́ni ọba fẹ́ là ní ọlá yí á là ridwan ọwà máa pé ìrẹ́ iná ni àní ń sí fún ń gbọ́dọ̀ sí fẹ́ nìkan ṣáájú rẹ̀ ó sì fàfà sálám ìpè kanu bákan náà gbogbo àwọn ọmọ gbọ́ rẹ̀ tí wọ́n kú tí wọ́n ìbàlágà tí wọ́n jẹ́ ọmọ mùsùlùmí àánú ó tún sípẹ̀ fáwọn òbí wọn lálẹ́kì àmà gbogbo tí wọ́n pasójú ogun ọlọ́wọ́ bàṣọ àtàlá ní ti tòótọ́ tí èso ogun tó ṣe lù tí èso pa fẹ́ gba gáràjì ẹ̀sìn ọlọ́run lọ dáná tí èsì pa ń jàjà ilẹ̀ barakallahu fik ẹ wò ẹ ká máa tàjẹ̀ lẹ̀ wọ́n wá sọ di nature Sulaiman àti Abọ̀rọ̀sákì náà wọ́n gbà dasíra wọn wọn ah ẹ má dasí o nature àpòwò lè gbagaraji rọrùn nature ọ̀sẹ̀ wọn ni bí wọ́n ṣe máa gbagaraji nù. nígbà wàhálà bá dé sọ pákó náà tí wọ́n yọgí síra wọn wọ́n ní ẹlòmíì gidi ọrùn rẹ̀ ọwọ́ wọn ni kò ṣeé dasí à ní wọ́n ti fẹ́ pàrọ̀ baálé ni ẹ̀mọ́ ṣe bá ń sọ pápá nature ọ̀sẹ̀ wọn ni ndé ọba di tàn mẹ́lẹ́ran náà àná tó kára bóde wọ́n fẹ́ change chairman ẹlẹ́ran ni nature ọ̀sẹ̀ wọn ni ẹ má bàa dá sí o kọ́ra ò ti yé ìjọba gan ẹ jẹ́ kí sọ pàtì náà ọ̀sẹ̀lẹ̀ kí wọ́n máa farin yọ nísọ orin ẹ jẹ́ kí ni. naam ntẹ́ mẹ́gbọ́n náà àwọn èèyàn ni wípé nature ọ̀sẹ̀ wọn ni ẹsẹ̀ kí ni o ẹ̀fihàn lẹ̀ gbogbo oyún náà láàjọ pàdé o lálìkì àmọ́ o àtúnétò àti ònìjọ́ aṣọ àṣọ yìí pé gbogbo kìfìrì pátá òsì pẹ̀ fọ́njọ́ náà wala yu'khadhu minha adilun adilun kọjá wípé ẹnìkan jọ náà yóò lò ní nǹkan kankan láti fi gbára àwọn lẹ̀ tàbí fìdáwù kí o sọ pé ah ń wà máa làlìjẹ́ náà ọ̀rọ̀ dáàdì mi ọ̀ wà já ná ọlọ́run jẹ́ ńlọ bá ń ayé wọn nù no kò sí lálìkì àmọ́ nígbà àfáwárẹ̀. na ń dà lọ girigirigiri lọmọ kí o kọ́ pé a ah, a ṣe kó bàtà tẹ̀lé náà ni gbági náà bá lọ ẹ bá ń pa padà nígbà náà èmi lò ó no gbogbo tó níláyé ọ̀nà wọ́n wà wípé nínú gbogbo tó ní ìkọ́ ọmọ lónìí yóò ní yìí ń ó nàìjíríà tó nkó tó nkó tó nkó ó ní eh, ohun ti gbọ́ nkó tó tọ́ ayi ndana ṣé kí n má wọná ṣe ń dalẹ̀ ni kí n má bàa wọná <laughs> kò wúlò mà lónìí kò sí kí ni o kò wúlò ń bí wàdúrà ń tọ́ ọ̀pálẹ́kọ́ lọ tó fi jẹ́ pé à ń wọ ọ̀pọ̀lọpọ̀ lé lónìí kàn mọ wẹ̀rí ọmọ pé nǹkan kan ti gbanú agolo míìkì kọjá rí gaari lọ́pọ̀lọpọ̀ mọ̀ pé wọ́n ṣe é fún tí wọ́n bá pé kí yọ̀ọ̀lá agolo gaari kọ́ mọ̀ pé nǹkan kan ti kọ́kọ́ kọjá nú agolo ń agolo kí ni Ah, okay. bẹ́ẹ̀ bá wárẹ́ nìkan tí ń kó ṣúgà kún ní mùkọ́ kóla ní mùkọ́ òkè ní tí ẹ̀kọ́ gbọ́dọ̀ nàìjíríà ní pé ah, owó ẹ̀ ti dé tí ọ̀bà jẹ́jọ́ ọdún o wọ́n wà máa pò ń kálukú kalẹ̀ wípé wá fásórọ́ọ̀kì rẹ dí o. <laughs> governors house wàá fi di lóhùn lè ọlọ́run lóhùn ọgbà Allah subhanahu wa ta'ala ní ibi yìí ló ti ṣe tún ṣe o arísàlá sálám ọsàn fún ọsàn ọhábà ọmọ ọmọ bí wọn léèrè ni wípé la laysa ahadun yanju illa bi rahmatillah la yanju ahadun illa bi rahmatillah tí wọ́n bá lẹ́nìkan lálàlíkì àmà kì í ṣe sí owó rẹ̀ ní ìlà ìkí ọlọ́run ni yóò ṣe bọ́lọ̀ ṣe ni ó ṣe o ṣùgbọ́n kò lè ṣe gẹ́lẹ́ bí wọ́n ṣe ràn jama ọmọ tó sunkún wa báyàn téèyàn sì jẹ́ ọ̀rẹ́ tímátímá lèèyàn jẹ́ fún píríncípà tẹ́nìkan ọ̀rá nìyàn àti ẹ̀ báyìí tó ló ń bá sunkún wa tí kò tí ẹ̀ pàṣẹ náà ni wọ́n fẹ́lì wọn ni fẹ́lì bó ọ̀dà answer paper rẹ̀ dà tọ́ dáhùn àwọn questions yìí ó ní ìṣẹ̀ exam forty nine ni àfúlótì ẹ̀bà ń bẹ̀ tó ní àdìẹ àfùkún ọba fi sí kó di fifty ṣe bí gbòó ṣe ni. absa náà sì lò wípé ẹnì kọ̀ọ̀kan yín tí bàbá sì pè ẹ̀yin náà gbé dáadáa wá <laughs> ó gbé dáadáa wá ni o amsterdam wá ní wọ́n wá ní amsterdam wà áńtà ya Rasulullah wà là áńtà àti wọn náà ebi sọ wọ́n ti ọ́ láwọ́ anabi ni wà là ánà illa an yataghammadani rabbi bi àtẹ̀mí gan àfi kọ́lọ̀ náà tó fi ìkẹ́ rẹ̀ bẹ́mi náà lò jẹ̀mẹ́ ẹ̀gbọ́n tá sàn wí kalẹ̀ ẹ wọ àwọn tá àpọ̀lọpọ̀ àwọn èèyàn ń tẹ̀lé láyé lẹ́nìí ẹ wọ nǹkan tí wọ́n ń sọ ẹ wo ìdírẹ́bẹ̀ fún Allah subhanahu wa ta'ala ẹ wo wáàsì tọ́lọ́ ń ṣe fún yahud tó sì dojú ọkọ̀ gbowó káwọ́ lè tètè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ mọ̀ pé oríire léyìí o. wàláhùmíún sọ̀rùnà lẹ́yìn àhàdùn yẹ́gọ́dọ̀bù lè kò fàárì yàwó mẹ́dìn áwòyàn tẹ́sìrì lẹ́hùn kò sẹ́ni tí ó sọ wípé ìwọlọ́n ah, ẹ tòótọ́ lọ sọ pé ọ̀fẹ́ bí àjẹ́ kẹfìrí but n tó fi ń jẹun ti pọ̀jù kẹ́ ah, àwọn ìtàwí ta ló dájọ́ yẹn náà ogún ọdún no àtúnjọ́ yẹn dá wọ́n ṣe lè jí kíló kọ́ rẹ̀ tẹ́lẹ̀ yẹ kẹ́nìkan rọ́rọ́ èrè lọ́jọ́ jiná wọ́n ní seventy five billion seventy five kíni billion kọ́lọ̀ sọ seven hundred fifty thousand kọ́lọ̀ seven fifty thousand. ọ̀dọ̀ ẹ jẹ́ àgbẹ̀ sí ten percent iye tó jì kọjá seven hundred fifty million àbí náà kọ́ni ten percent seven hundred fifty billion. oh no no no no no no ẹ̀yin rẹ̀ tún sọ̀rọ̀ mẹ́ẹ̀ ẹ̀rìn sákìlẹ̀tà yín adọ́dọ̀ yín lọ́tùnla ọlọ́run ní kò sí fún lálẹ́ kìámà o kò sí fún láyé bí gan tẹ́lẹ̀ náà gbogbo ẹni tó bá gbórí ibú wájọ́ náà lọ́hùn kò ọ̀wà máa gbarata fún wa pé wọ́n lọ́hùn ó sì afẹ́ fi àjíyàn tó báyìí no wàhálà ọ̀hún yóò ń sọ̀rọ̀ hùn kò sẹ́ni tí ó lè gbarata kan fún wa tí wọ́n pè ọ̀dà tí èèbá ṣe tán táàrò yìí lọ́dẹ àyìn ọmọ báyìí ó kò sí. anabi ibrahim alisatuwasalam yóò máa wá lọ rè dún jọ́nà lọ́hùn torí bàbá rẹ̀ nítòsí ọlọ́run sọ̀tàlá ya Rob gbèsè wàánu sàyíndà Bukhari mọ̀tàlá àdéhùn tó ṣe fún mi wipe wala tukhzini o ti ni dáyẹ̀yẹ́ mi lẹ̀ lónìí bá mi rè o bó ni ó ṣe bọ́ sálí jẹ̀ náà lónìí tí bá mi bá sì wọná o ti tẹ́ mi o sì tún lóòní tẹ́ mi èyí sì ìyá àdéhùn. ojú ẹsẹ̀ lànàbí Ibrahim ọlọ́wọ́ fún ràn wò yóò wòran lọ ẹgbẹ́ rẹ̀ tí ó bá wò báyìí ọlọ́wọ́ wà pa bàbá rẹ̀ dà yáà dàbí ìkòkò tí ẹ̀jẹ̀ ti yí la téèyàn ní fẹ́ lè tún wò lẹ́ẹ̀mejì ojú tí ó bá gbé padà báyìí padà ewo lẹ́wà ewo ń tòsí tẹ̀gbẹ́ mi ẹ bá ń gbẹ́lẹ̀ ikú o fúnra náà ni wọ́n fẹ́ nu ẹ̀ ti padà sínú náà lọ́n kí wá lè mi àti yóò pè tí a o bàbá ẹ̀sìnú ọlọ́njọ́ járe àtàwọ̀ àti ìyàwó àtọ́mọ mọ́jì àjọmọ náà mọ́jì àtọ́wò gan wọ́n jẹ́ kó sọ rẹ̀ àtàwọ̀ àtàn ẹbí wa mọ́jì àtọ́nà rẹ̀ wo wọ́n sọ rẹ̀ síjọ́nù rẹ̀ wa sànú wa kéèyàn ò jí àlàlíkì àmà gbogbo nǹkan mà ti ṣe sànú wa síjọ́nù rẹ̀ wa fún wa ń sùúrù tòótọ́ láyé ń bì jẹ́ a lè tán sórí ìyọnú rẹ méjì àtán sórí ìbínú rẹ mọ lùà fi ìbínú rẹ lórílẹ̀ ìyọnú rẹ ni olùwà fún la hawla wala quwwata illa billahi al